K-Links TV, the leading experience. ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin aráalé àti ibikíbi tẹ́ ti ń wo ìkànnì K-Links TV mo kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ibi tó ṣèlú dé orúkọ tèmi ni Bójúwọlé Kazeem akẹgbẹ́ mi náà wà ń bí ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé. ẹ káàbọ̀ sí orí ètò wa ní ìkànnì Kaylin's TV tiwantiwa orúkọ mi ni Okunola Saheed ṣé dáadáa la bá yín ọ̀dẹ̀ òdùnbí ẹ kú déédé àsìkò yìí ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ káàbọ̀. ọ̀gbẹ́ni Okunola Saheed lórí ètò lónìí mo fẹ́ jẹ́ kí a máa torí tá a bá wo ojú ọjọ́ òṣèlú àgàgà mo fẹ́ ká sọ̀rọ̀ ní nípa bí olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyẹn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe mọ̀ ní ìjọ Sunday tó kọjá yìí ọjọ́ kejì ọdún léyà ni olùdíje fa ọmọ òye tán jọ máa díje fún ipò ààrẹ tábàdẹ́ni gbàgbé awuyewuye ti ń wá lórí tíkẹ́ẹ̀tì muslim muslim christian christian kó tó wá di pé ó wá finally mú ẹni tán jọ máa ràn ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tíkẹ́ẹ̀tì muslim muslim effect wo ló máa ní lórí ẹgbẹ́ òṣèlú APC àtọmọ Nàìjíríà. a kí gbogbo ara lé àdàkú bójú ọjọ́ ṣe rí lóòótọ́ muslim muslim ticket ẹ̀sìn méjì ni òfin fi àyè gbà nílẹ̀ nàìjíríà àti pé ni gbogbo wa rí gẹ́gẹ́ bí ẹ̀sìn tó tọ́ ní nàìjíríà àmọ́ ẹ̀sìn òṣẹ̀sìn la fi ń dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà lẹ̀ hmm. nílùú láàfin rí àwọn olùdíje tó tọ́ yàn sípò nípa pé àwọn òpin kan lè báláǹsì ẹ̀sìn méjèèjì àmọ́ muslim muslim ticket tá a bá wò pé aṣíwájú ti wá láti south níbí hmm. lágbọ̀n ọ̀dọ̀ wa ń bì báyìí. ilẹ̀ yorùbá ní ilẹ̀ yorùbá a lè sọ pé ilẹ̀ yorùbá torí àwọn ibo náà south lọ́dọ̀ wọn àríwá làpẹ́ báyìí lápá òkè ọya lọ́dọ̀ wọn ẹ̀sìn tó gbilẹ̀ jù ń bẹ ni ẹ̀sìn mùsùlùmí àti mú ọmọ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ńbẹ̀ yẹn níbẹ̀ dẹ̀rẹ̀ wọ́n fẹ́ẹ̀ pọ̀ ju àwa tá a wà ní apá àṣàlẹ̀ níbí lọ hmm. fún aṣíwájú láti lọ ọbẹ̀ yẹn láti lọ mú muslim ẹgbẹ́ rẹ̀ wọ́n ti dùn sọ́ọ̀tún wọ́n ti dùn sósì ó di dandan kan wo ẹni tí ó nípọn láti mú tó sì jẹ́ pé ẹlẹ́sìn mùsùlùmí torí ẹ̀ náà ni wọ́n fi ní choice láti mú tó fi jẹ́ pé ẹ̀ńtán mú náà nìyẹn tó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí tá a bá ní ti bayobayo bọ̀ ẹ̀ńtán mú yẹn náà ti dà ẹ̀ńtán hmm. mú yẹn náà ó ti dà. ẹ̀yin tá a bá ní ká wò báyìí ṣé àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì hmm. bóun ni ojú wo làwọn ò fi wò ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí ẹlẹ́sìn mo ti sọ síwájú pé àwọn èèyàn wa torí pé à ń ti ẹ̀sìn jẹ̀sìn bọ̀ ọ̀rọ̀ òṣèlú nílùú yìí ó ní ò jẹ́ káwọn kankan bọ́ sí ojú ẹ̀ bó ṣe yẹ kó bọ́ sí wa nígbà tí wọ́n kéde ẹni yẹn láti Daura torí kò ń ṣe pé wọ́n lọ bá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gágun Muhammadu Buhari eh. wọ́n lọ bá wọn ṣe àjọyọ̀ ọdún iléyà mm. àti bẹ́ẹ̀ ni gbogbo wọn ti fẹnu kò tí ààrẹ sì sọ pé ẹni tóun fẹ́ kó lọ ṣe igbákejì aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni ó ní camp president ti ìlú tíṣẹ̀tì máa ká má gbàgbé pé former governor Borno State lẹ́ni ó sì ń ṣe senator lọ́wọ́lọ́wọ́ ibẹ̀ ni camp president ibẹ̀ sọ pé the best governor táwọn ever enjoy o gẹ́gẹ́ bí Kristẹni nílùú rẹ̀ ní Borno tá mọ̀ pé àwọn mùsùlùmí ló ló pọ̀ jù níbẹ̀ òun ni Kazeem Shettima pé inú àwọn dùn sí pé fún gbogbo lẹ gbogbo Christian ilẹ̀ Haúsá ló dùn sí hmm. so tí ẹ ti rí i pé wọ́n ti wo ọ̀tún wọ́n ti ẹ̀dẹ̀ má gbàgbé pé àwọn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí wọ́n tó lọ kán tó take decision wọn lórí ọ̀rọ̀ òṣèlú wọ́n á ti wo ọ̀tún wọ́n á ti wo òsì wọ́n á ti wo ohun báwo la ṣe máa ń pè ní èdè Yorùbá pé kí ni effect ẹ̀ pé kí ni advantage kí ni disadvantage ẹ̀ kí ni ọ̀nà tó dáa sí tó má ti wá wò pé ní tó da ó pọ̀ jù tí ò da lọ ó di dandan kan ṣe bọ́n ṣe ṣéun mm, so ohun tèmi rònú. ọ̀pọ̀lọ́ yóò níjọba ẹ ẹ rí i pé kíkéde yìí náà ó tún ya àwọn èèyàn lẹ́nu ọdún ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ ọdún ni a rò pé wọ́n lọ ṣe kí ni kí ni sẹ́nitọ́ Bọ́lá Ahmed Tinubu kí náà gbà lérò ń gbà tó fi jẹ́ pé àsìkò bíi ọdún nílùú ààrẹ náà ti mm-hmm. wá kéde. ẹ mọ̀ pé àwọn Bọ́lá Ahmed Tinubu òṣèlú lọ́dọ̀ tiwọn wọ́n rí gẹ́gẹ́ bí iṣẹ́ hmm. wọ́n sì ríra wọn gẹ́gẹ́ bí pé àwọn làwọn lọ́pọlọ jù even ẹni tí ara wọn lè dọ̀bálẹ̀ fún ara ra hmm. kí wọ́n lè débi tán lọ. wọ́n lè rọ́nà lọ. wọ́n rí rírì pé táwọn bá jẹ́ táwọn bá fò táwọn ò pé ẹni láwọn mú automatically táwọn ò lọ gbé torí presently wọ́n ní pé ẹni tó bá wà nípò gẹ́gẹ́ bí ààrẹ òun ni leader ẹgbẹ́ aṣíwájú rẹ̀ rẹ̀ ńlẹ̀ kò dúró dúró pé bóyá òun lòún create ẹgbẹ́ APC hmm. àfi tẹ̀ ń bá fẹ́ tán rẹ̀ ní àmọ́ pé APC aṣíwájú ló ń jẹ́ bẹ́ẹ̀ kò kàn ṣe yọ ká yọ Tinubu kúrò ká yọ sọ́ọ̀nìmù aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kúrò ká fi APC ṣe sọ́ọ̀nìmù ẹ̀ gbogbo wa náà la mọ̀ pé APC ò ní aṣíwájú aṣíwájú ní APC àmọ́ wọ́n wá gbé ní tó wà lórí wọn gẹ́gẹ́ bí ẹni tó ní APC lẹ̀ wọ́n wá dúró gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ àti olùdíje wọ́n wá gbé orí fún olórí pé hmm. olórí wa o ọ̀gágun Muhammadu Buhari o ẹ̀yàn fún wa hmm. àti pé kí àwọn èèyàn wa tó kù tí wọ́n jẹ́ àtàjọ wà nínú ẹgbẹ́ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ kí wọ́n bá máa wò pé bóyá ẹ̀fọ́ lágbàrán lójú o ẹ béèrè lọ́wọ́ gbogbo wọn ta náà fẹ́ ta ni wọ́n fara mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a kọ́kọ́ gbọ́ pé gómìnà Borno State Zulum òun ni wọ́n fẹ́ mú Zulum wa sọ pé fáwọn gómìnà ẹgbẹ́ rẹ̀ pé lóòótọ́ ẹ̀rù rere òun ni àmọ́ òun bọ̀wọ̀ fún ọ̀gá òun hmm. kí wọ́n lọ fún ọ̀gá òun hmm. torí òun ló sọ òun di tí tó ń ṣe ṣètìmá hmm. pé ó tó sún òun débi tí òun dé dúró ẹ̀ ṣètìmá náà ní pé kán da padà pé ọmọ ẹ̀yìn òun tó àwọn aráàlú ò gbà láti jẹ́ kí Zulum lọ àtẹ̀kínní àtẹ̀nìkejì náà dá sí wọn ṣètìmá náà wá tún wá dá sí ààrẹ Muhammadu Buhari ó sì dá sáwọn ìgbìmọ̀ gómìnà ẹgbẹ́ APC ló fi jẹ́ pé kí ààrẹ náà kó ní ìgboyà láti dárúkọ Shettima fún Bọ́lá Ahmed Tinubu gbá o ẹni tí mo fẹ́ kẹjọ díje rè kẹsì mọ́ borúkọ ẹgbẹ́ wa jẹ́. kò ní bàjẹ́ ẹ jẹ́ ká wá wò báyìí ká kúrò yìí nínú ẹgbẹ́ APC ká wo aṣíwájú Ahmed Tinubu àti Shettima gẹ́gẹ́ bí ààrẹ àti igbákejì ààrẹ kí ni kí ni effect wọn tó bá dé tó bá di ààrẹ àti igbákejì fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà. ẹ ṣe púpọ̀ torí ọpọlọ wa ò ní jọba àmì iléeṣẹ́ tiwa yìí dẹ̀ rè kó ń figbá kan bọ̀ kan nínú a fojú lámẹ̀tọ́ wo gbogbo nǹkan K-Links TV ẹ̀tọ́ ntí yóò mú inú aráàlú dùn òun la máa ń ṣe lórí ètò tiwa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n jẹ́ ká mọ̀ pé economist ni. Mm ètò ẹ̀kọ́ ọ̀sìn mm. olólọ́ṣe níléèwé pẹ̀lú mm. accountant igbákejì tán mú náà wọ́n jẹ́ ká mọ̀ pé agric economics elétò oh. bọ́n ṣe ń ṣe ètò ọ̀gbìn àti káràkátà òun náà lọ ṣe ní iléèwé ó wá jẹ́ olùṣirò owó náà again ó tún wá jẹ́ ohun eh, àwọn ẹlẹ́fun kí ni wọ́n máa ń pè wọ́n àwọn olùkọ́ni ó tún wá jẹ́ ẹni tó mọ̀ nípa ètò ọ̀gbìn hmm. ṣé wọ́n pé nǹkan méjì aṣíwájú bọ́lá ahmed tinubu ó mọ̀ ń pa business ó mọ̀ ń pa ètò ìṣirò ó dẹ̀ mọ̀ súnmọ́ aráàlú tó wá jẹ́ olóṣèlú tó jẹ́ pé àsìkò tán fi ṣòṣèlú gan ó ju ìgbà tí wọ́n ti fi ṣe iṣẹ́ tí wọ́n kọ́ níléèwé lọ so wọ́n súnmọ́ aráàlú púpọ̀ kámá gbà pé àwọn méjèèjì náà ti ṣe náà ti súnmọ́ aráàlú rí tán jẹ́ gẹ́gẹ́ bí gómìnà nílùú wọn tó dẹ̀ pé àwọn méjèèjì ló ṣe ọdún mẹ́jọ mẹ́jọ wọ́n mọ ohun tí ìlú fẹ́ wọ́n mọ ohun tí ìlú ò fẹ́ wọ́n mọ ibi tí ẹsẹ̀ ti ń ta àwọn aráàlú lẹ́sẹ̀ tán mọ ibi tí mẹ̀kúnnù ti ń jẹ ìyà èmi fojú irúnsìn deputy governor ah, um, deputy vice president ní Shettima ó wá jẹ́ lecturer ó mọ ibi tí ìyà ti ń jẹ àwọn lecturer hmm. pé torí òun náà ti mẹ́fun rí o lè dá sọ̀rọ̀ àsùnwọ̀n dáadáa kódà ó sì mẹ́fun dísìn hmm. toró láwọn yunifásitì kan tó ń consult fún ó sì mẹ́fun dísìn ó mọ gbogbo orú ọ̀rọ̀ asù tó wà nílẹ̀ tí òye tí wọ́n ríbi gbé sí ó ṣe yóò gbìyànjú lápá ní apá abẹ́hùn tí ó mú nǹkan aṣíwájú bọ́lá ahmed tinubu àwọn businessman òun náà ní nǹkan tó ń tó ń pèsè tó ń kó wọlé yálà wọ́n ń ṣe níbí ni àbí wọ́n ń kó wá láti òkè òkun ó sì mọ àwọn èèyàn tó súnmọ́ náà tó yẹ pé tó bá bí èmi àtẹnìkan sọ̀rọ̀ kan lọ́jọ́ kan wọ́n ní kí ni Bọ́lá Ahmed Tinubu lè ṣe tó yẹ pé tó bá dé ìjọba tí nǹkan ò fi lọlẹ̀ tí ò ní sí wàhálà lórí ẹkọ́nọ́mì ní Nàìjíríà mo ní kán kọ́kọ́ dìbò monopolize nǹkan kíkó wọlé bóyá yálà um, kí lorúkọ nonsense tẹ̀ ń fáwọn èèyàn láti kó nǹkan wọlé ni àbí láti kó nǹkan jáde ẹ monopolize pé à èèyàn méjì péré lẹ fún ni ẹ sọ de èèyàn rẹpẹtẹ competitive máa wà market tẹnìkan bá gbọ́jà àti ẹ̀dẹ́ tó pé ní one naira tẹnìkan bá ní fifty kọ̀wà ló ń fẹ́ ta tòun tó dẹ̀ pé the same thing ni àbí fífún nǹkan ó ní fifty kọ̀wà tún lè fẹ́ lè dájú ó ní one naira lọ ó di dandan kó ní one naira náà kó gbé tiẹ̀ dé ẹlòmíì tún lè gbé tiẹ̀ dé kó ní thirty five kọ̀wà ló ń fẹ́ ta tòun so competitive máa wà market mo dẹ̀ believe pé aṣíwájú bọ́lá ahmed tinubu ó mọ̀ nípa gbogbo orú ètò káràkátà torí táwọn náà ń ṣe ni. ṣáìdì ní lórí ọ̀rọ̀ ajé nàìjíríà nǹkan ti pokúlù o ebi ń paráàlú mi ò mọ iye tí ẹ̀ ń rajé lépo kan ní àdúgbò tiyín àmọ́ ní ibi tèmi ti wá ọ tá a ti ń rà ní jálè epo ìfà jálè epo gan-an tó ń tà ní two hundred per litres àwọn kan tó ń tà ní two thirty tábàtẹ̀ wá ń rírà gan-an tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rántí pé kerosene náà fi máa ń miss petrol bọ̀ nísìnyìí kerosene gan ti wọ́n ju petrol lọ nínú ìjọba APC tá a wà yìí Buhari gàrí kò ṣe tọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oúnjẹ mẹ̀kúnnù ni àmọ́ nísìnyìí <laughs> olówó ká tó wàá sọ gbogbo nǹkan ni ó lè àwọn èèyàn àwọn èèyàn ń bínú ọrọ̀ ajé ò dáa eh, Tinubu Shettima ọmọ ẹgbẹ́ APC ni kí ni àwọn ó ṣe yàtọ̀ lẹ́rù ní ẹ wò ó pé wọ́n ṣe yàtọ̀ yàtọ̀ sí nǹkan tí Buhari ń ṣe lọ́wọ́ yìí torí nǹkan tí ó kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gangan rẹ̀. mo dúpẹ́ àti nǹkan tó mo lérò dáadáa ni pé Tinubu ti gba èrè ìtìjú púpọ̀ nígbà tó gbé Buhari dé torí bí gbogbo ẹ̀ ṣe rí òun náà dẹ̀ ti mọ̀ wípé àfi kóun bọ́ ó wà lára tó jẹ́ kóun pé àfi kóun bọ́ bẹ̀ ọlọ́run tún wá lójú tèmi o bọ́lọ̀ ṣe wá ṣètò yẹn ni pé ẹnì kínní economist ni ẹnì kejì economist ni àwọn náà dẹ̀rẹ̀ wọ́n wà lára àwọn tó jẹ́ pé wọ́n láwọn náà ń gbépo wọlé àwọn náà ń gbépo jáde wọ́n mọ̀ nípa ètò ọrọ̀ ajé. ibẹ̀ náà gangan ṣé kò ṣe pé gbogbo wọn yìí ṣe é ṣe pé ara wọn ganan fẹ́ lọ sìn wọ́n mọra wọn wọ́n dẹ̀ mọ àwọn tó jẹ́ pé àwọn náà ń fogun mú mẹ̀kúnnù wọ́n mọ ibi tí ó yẹ kí wọ́n ti tún nǹkan yẹn ṣe wọ́n mọ ibi ní tí Buhari ń gbé bọ̀ ó fẹ́ wá ṣe ó fẹ́ wá ran mẹ̀kúnnù lọ́wọ́ ni bọ́n tó bá kò rí bẹ́ẹ̀ torí Buhari ó kàn fẹ́ ṣèjọba ni kò ń ṣara wọn bọ̀ àwọn méjèèjì tó ń bọ̀ ìwọ̀n ti wà lára wọn. torí change ti Buhari àti ẹgbẹ́ APC tán promise ọmọ Nàìjíríà kò rí bẹ́ẹ̀ o change wà náà àmọ́ change ń ìnira from pampa to fire ni àmọ́ bẹ́ẹ̀ àmọ́ ètè mi ń wòye àwọn ara wọn náà làwọn tó ń bọ̀ wọ́n dẹ̀ ti mọ̀ pé wọ́n fẹ́ jẹ́ kórúkọ ara wọn ẹgbẹ́ wọn bàjẹ́ làwọn tó ẹni tó jẹ́ òkè ẹni tó dúró gẹ́gẹ́ bíi leader tó nà wá padà jáde pé òun fẹ́ wá ṣe president tó jẹ́ kémi gbèsè orí bẹ́ẹ̀ pé tó káwọn mẹ̀kúnnù bóyá ọlọ́run ti ṣetán láti gbàdúrà wọn òun ló fi mú Bọ́lá Ahmed Tinubu torí kò sí ní Èkó lẹ́nìí kò sẹ́ni tó ròyìn Bọ́lá Ahmed Tinubu ní laburu, lóòótọ́ èèyàn ò lè gba gbogbo máàkì tán bẹ́ẹ̀ náà sì lẹ́tọ́ mú gẹ́gẹ́ bí igbákejì ní àná òde pé kóun náà máa bọ̀ kò nílùú wọn kò sẹ́ni tó ròyìn ẹ̀ ní láburú kò sẹ́ni tó sọ pé nǹkan le nílùú wọn nígbà tí wọ́n wà níbẹ̀ gbogbo growth tá a rí ní èkó lẹ́nu Bọ́lá Ahmed Tinubu hmm, òun ló ṣe bọ̀ọ̀nù náà nǹkan tóun náà ṣètìmá náà nǹkan tóun náà fi lélẹ̀ ní bọ̀ọ̀nù ó ní ẹni tó wà ń bẹ̀ zulum tán fi bìlíf táwọn gbogbo àwọn tó ń ṣe gómìnà lọ́wọ́ ń bẹ̀ tán ń kó ìfà bẹ̀ tán bìlíf pé àwọn gangan ni skima àbí àwọn ni wọ́n ń ni super striker tí wọ́n tán ń ṣe nǹkan bẹ̀ lórí ètò ọrọ̀ ajé dẹ̀ rèé àwọn ara wa wọ́n mọra wọn wọ́n mọ àwọn tó jọ ń control economy yẹn mo kàn mo lè rántí ní two thousand and six mo ti máa wáyé láti school gbà yẹn mo máa ń dé sọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan lágbè ni tó ń ta ṣúgà nígbà yẹn àwọn máa ń kó àwọn ṣúgà kan wá láti Brazil ìgbà tó tásìkò gan orúkọ tá a gbọ́dọ̀ máa dárúkọ sórí ètò torí wọn sanwó polówó iṣẹ́ fún kaelin steven iléeṣẹ́ tiwa ń bì. àwọn sì gbowó tá a bá fẹ́ dárúkọ àgbowó. ni wípé wọ́n wá ní pé ṣúgà tẹniyẹn ìlú wa náà ti ń ṣe lóòótọ́ wọ́n ní ká máa jẹ nǹkan tiwantiwa bọ̀ kò dá tó ìtàn kó wọlé àwọn èèyàn wá ra ṣúgà tó jẹ́ tiwantiwa ń bì ṣúgà tó ìtàn kó wọlé òun ni wọ́n ń rà. No, nǹkan náà táwọn ti wá ṣe production tó pọ̀ lẹ̀ ní ìjọba tó wà lóde lásìkò gbà yẹn bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ni wọ́n ni wọ́n ní pé wọn ò gbọ́dọ̀ kó ṣúgà kankan wọlé mọ́ àfi ṣúgà ẹyọ kan tiwantiwa yẹn ṣúgà ẹyọ kan tiwantiwa yẹn ó ní ẹni yẹn nìkan dẹ̀ ló ń produce ṣúgà nílẹ̀ wa ń bì hmm. àwa ní kò sí competitive fún ní ah, market ah. ara tó ń mú ètò ọrọ̀ ajé sẹ́wọ̀n pé iye tẹ́niyẹn bá pe nǹkan rẹ̀ ó di dandan lẹ́ẹ̀rà torí pé kò sí ẹni mm. wọ́n ti monopolize ẹ̀ fún ẹni yẹn nìkan so iye tó bá pè lẹ́ẹ̀ máa rà ẹ̀ ní ní choice torí ẹ̀ lọ́pṣọ̀n fún mm. so àwọn nǹkan kan kan wà lẹ́nu ètò ọrọ̀ ajé tó yẹ pé àwọn kan ni wọ́n kàn jókòó tẹ nǹkan yẹn pé àlémi nìkan náà fún láṣẹ pé kí n máa gbé wọlé sẹ. nǹkan tí ibi mo ti fẹ́ wọlé náà nìyẹn ẹ rí i pé àwọn ọmọ nàìjíríà wọ́n nígbàgbọ́ pé kí igbákejì ààrẹ ìyẹn Ọ̀ṣínbàjò àwọn ò bá prefer kó jẹ́ ààrẹ ṣe i understand torí wọ́n nígbàgbọ́ yìí Tinubu àwọn kan ni o pé tí Tinubu bá débẹ̀ ara rẹ̀ náà ló fẹ́ lọ sìn tábà ní gbàgbé ìgbà tí ààrẹ tó fi sick tán lọ fún check up ní abroad tí Ọ̀ṣínbàjò mm. eh, tán délé ó dàbí ara dẹ ìlú díẹ̀ làwọn kan fi nígbàgbọ́ bẹ́ẹ̀ àmọ́ lórí ọ̀rọ̀ ajé nìyẹn ká má máa lọ wa ọ̀rọ̀ ààbò náà ń kọ́ lórí muslim muslim ticket yìí báwo ni wọ́n ṣe dáàbò bo àwọn ṣé muslim muslim ticket yìí kò ní dàbí weapon láti dáàbò bo àwọn agbésùmọ̀mí torí ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ pé àwọn agbésùmọ̀mí yìí ọmọ mùsùlùmí ni wọ́n. ẹ ṣe púpọ̀ nípa ọ̀rọ̀ ààbò ohun tó le díẹ̀ ni. Ó dẹ̀ gba àmójútó tó pọ̀. Even kó jẹ́ ọmọ ìyá èèyàn lèèyàn bá nídìí ẹ̀, èèyàn gbọdọ̀ bá wí lọ́pọ̀lọpọ̀. Tinubu àti Shettima wọ́n ní iṣẹ́ tó pọ̀ láti ṣe torí pé ìjọba tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ wọn, wọ́n ti já àwọn èèyàn nítàn mọ́ lórí ètò ààbò. Kódà tí èèyàn fẹ́ lọ láti ibi báyìí sí ìsàlẹ̀ ńbẹ̀ gan, èèyàn ó mọ wò fínfín. Ọkàn oníkálukú ò balẹ̀ mọ́. Ààrẹ ó fẹ́ lọ fún iléyá, wọ́n rán àwọn èèyàn kan lọ sí iwájú pé kọ́kọ́ lọ wo bí ojú rẹ̀ ṣe rí o pé torí pa rẹ̀ ń bọ̀ pé kán lọ gbálẹ̀ o kán lọ ṣe kí wọ́n àtẹ ó jẹ́ ká mọ̀ pé ifun ẹ̀mí ààrẹ gangan ò save ibẹ̀ làárẹ̀ gangan ti mọ̀ pé àwọn ti kó òkú àwọn Tinubu tán wá láwọn ń bọ̀ yìí èmi ò mọ bọ́n ṣe fẹ́ ṣe o tí wọ́n fi ní jára wọn tàn mọ́ ká tó wá sọ pé àwọn èèyàn tó gbọ́kànlé wọn because àwọn aráàlú gbọ́kànlé wọn púpọ̀ hmm. lórí pé bóyá o wọ́n lè dáàbò bo àwọn àwọn ilé tó tún bọ̀ bí wọ́n lè dáàbò bo àwọn àfi kí wọ́n lọ pe àárọ̀ àtọ̀dọ̀fin inú wọn bó náà ṣe ṣe bóyá wọ́n lọ bá àwọn tó jọ̀gá àwọn àwọn tó ń dàlúrú ni o tó jẹ́ kínní ni o bóyá wọ́n á dẹ̀ lọ wá àwọn èèyàn láti ta láti wá dá ìlú. àwọn ọmọ ológun wa àwọn ọmọ ológun gan ti gbàbọ̀dè ní ìjọba tí. àwọn ọmọ ológun ò gbàbọ̀dè ìjọba Buhari ni ò mọ ohun tó ń ṣe púpọ̀ Hmm. tí o bá gbéṣẹ́ fún yàn tí o bá ṣe dáadáa gbà kúrò lọ́wọ́ ẹ̀ kó gbé fẹ́ lómi. tabata à ń tọ́ ni. tabata à ń tọ́ ni tó bá pèrè lórí ọ̀gá ológun ìwọ gangan fúnra rẹ ìjọ wo ló lọ síbi táwọn ọmọ ológun yẹn gangan wà láti lọ ṣe kóríyá fún ọ pé ó yá ẹnìṣó bẹ́ẹ̀ bí tí mo rán yín nù yẹ ẹnìṣó bẹ́ẹ̀ jájọ lọ jájá débẹ̀ àgbà ti dé bàbá òní mọ àgbà ọkàn hmm. àgbà ọkàn òun gangan ló lórí aláàbòlù yìí olórí aláàbòlì tó wá tó wá tó kó tí kò tí ì dé tó kọ́ ọmọ ogun síwájú tó ti kọ́kọ́ lọ ba tàwọn ọmọ ogun tóun gangan bá débẹ̀ ajẹ́ pé gọ́ ẹ̀mí tiẹ̀ gangan ò sèvù nìyẹn hmm. ẹ̀mí tiẹ̀ gangan ò sèvù ó jẹ́ ká mọ̀ pé Buhari oyin tó ń ṣe gan kò yé mi wàá mọ bí Tinubu àti Shettima ṣe fẹ́ ṣe tí ó fi yé wọn wọ́n ní iṣẹ́ tó pọ̀ láti ṣe wọ́n ní láti kí báírò wọn mọ́lẹ̀ láti sìn títí dìgbà tán fi dìbò fún wọn tọ́lọ́mbá ní pé kó jẹ́ pé àwọn ọmọ Nàìjíríà dìbò fún wọlé kán tètè máa kọ gbogbo ibi tí wọ́n ti ṣiṣẹ́ kán dá àwọn èèyàn síta kán lọ gbọ́ ìrora aráàlú lórí security ni o lórí ètò ẹ̀sùn náà ni o lórí ètò rírí jẹ rírí mu ọmọ nàìjíríà ni o bó o ní nǹkan ò ṣe dẹ ọmọ nàìjíríà lọ́rùn àmọ́ ètò tí ẹ̀kọ́ ṣe kókó jù ni orí ọ̀rọ̀ ètò ààbò tá à ń sọ lọ́wọ́ ẹ̀. ètò ààbò ni o ibi tá a gbé dúró yìí a àwọn ọmọ nàìjíríà náà àtàwọn aráàlú gbogbo bí tẹ́ ti ń wò wá ìjọba tó ń bọ̀ lẹ́yìn Buhari kí gangan ni nǹkan tẹ́ fẹ́ jẹ́ kán kọ́kọ́ gbé ṣe kí gangan ni nǹkan tẹ́ fẹ́ jẹ́ kán kọ́kọ́ gbé ṣe gẹ́gẹ́ bí ìjọba tuntun tó ṣẹ̀fẹ̀ goróyè àbí tó bá goróyè ní after twenty twenty three election Mr. Saheed ẹ̀yin gangan irú kí lẹ fẹ́ jẹ́ kí ìjọba tuntun kó kọ́kọ́ gbé ṣe. tó bá jẹ́ pé ti tèmi ni o n tó lè kọ́kọ́ mú gbogbo nǹkan tí rògbòdìyàn tó ń bọ̀ lókè ó ń bọ̀ ńlẹ̀ nǹkan wọn wọn rí nǹkan kan rà ní àwọn ọlọ́kọ̀ rọ́nà gbà ní igbá òkòkò bàbà ṣáàsùn ọ̀rọ̀ jẹ́ kó wọlé ni pé ètò ààbò hmm. ó kọ́kọ́ ṣe kókó lọ́pọ̀lọpọ̀ gbà iléyà la ṣẹ̀ ṣe tán yìí ọ̀pọ̀lọpọ̀ mọ́tò tó ń kẹran bọ̀ wọ́n pa dírẹ́fà lójú ọ̀nà tán gbọ́kọ̀ lọ́wọ́ wọn tá la fẹ́ bá a ṣe fẹ́ mọ̀ pàwọn gangan gangan kọ́ lọ́wọ́ dísù àwọn ibìkan mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà dísù tí wọ́n fi ń gbé kobọ̀ wọn lè gbé dísù dọ̀ ọ̀nà ilẹ̀ haúsá hmm. àwọn bandit ń bẹ lójú ọ̀nà bí bandit ṣe ń bẹ lójú ọ̀nà wọ́n tún láwọn kan iswap kan àwọn kan boko haram wọn ò jẹ́ kán ráyè gbé débi tán lọ kí ló fà á ni wípé ètò ààbò mẹ́ẹ̀ẹ́ hmm. níwọ̀n gbà tí àwọn nǹkan kan bá ti ráyè débi kankan tí ò ṣètò ààbò tí ò sí ìfọ̀kànbalẹ̀ ó di dandan kí èrò kó lọ sókè nǹkan ò ní ṣe hmm. àwọn tó ń fọ̀pọ̀ epo wà ń bẹ̀ ká ní ètò ààbò wa gbópọn ni kò ní sí pé òǹkálùkù ń misbehave òǹkálùkù ní máa ṣèjọba rẹ̀ bó ṣe wù ú. àwọn èèyàn gan wà látòkèrè wà dáṣẹ́ iléeṣẹ́ lẹ̀ mọ́ nílẹ̀. ṣẹ́ni tí owó tó yẹ mọ̀ pé wọ́n jí òun gbé ṣé ní wà dáṣẹ́ lẹ̀ bó lọ ọmọ aráàlú ṣe fẹ́ rí iṣẹ́ ṣe. so ah. ètò ààbò kọ́kọ́ ṣe kókó tó bá jẹ́ pé kẹ́ ẹ gbà àwọn ọmọ aráàlú náà lẹ́gbà tẹ́ fi wá ṣọ́ra wa pé rárá ó lè mí fi support pé kan jẹ́ ká ṣe state police state police ẹ tó bá jẹ́ state police tán bá mú yàn mẹ́ta nu agboolé wa ó mọ̀ mi ó ti mọ bàbá mi nìyẹn so ó di dandan tí n bá misbehave kó ní kán wá mú mi so ètò ààbò ṣe kókó lọ́pọ̀lọpọ̀ kó tó wá kankan mi nkankan mi àmọ́ lọ́dọ̀ tèmi ò ètèmi sọ yẹn mi ò mọ èròǹgbà àwọn aráàlú hmm. tó bá ṣeé ṣe káwọn aráàlú kan pèlè iṣẹ́ wa Kaylinkz TV tiwantiwa ni a wà fún yín ẹ wà fún wa. Hmm tẹ́ bá lè máa pe iléeṣẹ́ wa ẹ send question yín ẹ send gbogbo ohun tẹ́ bá fẹ́ tẹ́ fẹ́ látọ̀dọ̀ ẹ send ẹ send ẹ send ẹ sọ́dọ̀ wa gbogbo ẹ̀ láàrí a sì fi bá yín tòjọba létí ọlọ́run ó ràn wá lọ́wọ́. tọ ẹ̀yin aráalé ó dàbí ibi báyìí láti máa ṣe ẹnu ní dédé síbí lórí ètò ibi tó ṣèlú dé níkànnì Kayliz TV orúkọ mi ni Bójúwọlé Kazeem ẹ̀kẹgbẹ́ mi náà ni. Keli, Okunola Saheed. A ó máa retí àwọn èsì yín lórí ìbéèrè tá a béèrè lọ́wọ́ yín pé kí lẹ fẹ́ kí ìjọba tuntun tó ń bọ̀ yálà Tinubu Shettima ni àbí Àtíkù àbí ẹlòmíín náà tá a pé bóyá ó ṣeé ṣe kó di ààrẹ àwọn òbí bẹ́ẹ̀ àwọn tí kó akwasi àná wà ń bẹ̀ fún àwọn tàwùsà wa tó bá ń gbọ́ wa kí wọ́n jọ kí wọ́n sẹ́ndì comment sí comment section wa kájọ jọ síra wọn kí ni àbójúsùn tiwọn látọ̀dọ̀ ìjọba tuntun tó ń bọ̀ a mọ̀ pé ìjọba Buhari ó ti já ọ̀pọ̀lọpọ̀ wa ń tán àbí kò jẹ́ èyí tàn mọ́ ni. Ah, ìlú ò la ìlú lè o. Ọlọ́run ó ṣọwa ju dédé àsìkò yìí lọ lọ́sẹ̀ tó ń bọ̀. tọ kò ní rí ju báyìí lọ ó dìgbà kan ná. k Links TV, the leading experience.